kọ́ríntì kínní orí kẹrìndínlógún. ǹjẹ́ ní ti ìdáwó fún àwọn ènìyàn mímọ́ bí mo ti fi àṣẹ fún àwọn ìjọ Galatia bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ ṣe ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀ kí olúkúlùkù yín fi sínú ìṣúra lọ́dọ̀ ara rẹ̀ ní apá kan gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe rere fún un kí ó má sí ìkójọ nígbà tí mo bá dé àti nígbà tí mo bá dé ẹnikẹ́ni tí ẹ bá fi ìwé yín àwọn ni èmi ó rán láti mú ẹ̀bùn yín gòkè lọ sí Jerúsálẹ́mù bí ó bá sì yẹ kí èmi kí ó lọ pẹ̀lú wọn ó sì bá mi lọ ṣùgbọ́n èmi ò tọ̀ yín wá nígbà tí èmi bá ti kọjá lọ láàrin Makedonia nítorí èmi ò kọjá láàrin Makedonia bóyá èmi ò sì dúró. Si àní èmi a sì lo àkókò òtútù pẹ̀lú yín kí ẹ̀yin kí o lè sìn mí ní ọ̀nà àjò mi níbikíbi tí mo bá ń lọ nítorí èmi kò fẹ́ rí yín ní ọ̀nà àjò nísinsìnyí nítorí èmi ń retí àti dúró lọ́dọ̀ yín nígbà díẹ̀ bí olúwa bá fẹ́ ṣùgbọ́n èmi ò dúró ní éfésù títí di pentikosti nítorí pé ilẹ̀kùn ńlá àti àìtàsé ṣí sílẹ̀ fún mi ọ̀pọ̀lọpọ̀ sì ni àwọn ọ̀tá tí ń bẹ ǹjẹ́ bí tìmọ́tíù bá dé ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù nítorí òun ń ṣe iṣẹ́ olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe nítorí náà kí ẹnikẹ́ni má ṣe kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n ẹ sìn ín jáde lọ́nà àjò ní àlàáfíà kí òun kí ó lè tọ̀ mí wá nítorí tí èmi ń wo ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin ṣùgbọ́n ní ti àpólò arákùnrin wa mo bẹ̀ ẹ́ púpọ̀ kí ó tọ̀ yín wá pẹ̀lú àwọn arákùnrin ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ rẹ̀ rárá láti wá nísinsìnyí ṣùgbọ́n òun ó wá nígbà tí ó bá ní àkókò tí ó wọ̀ ẹ máa ṣọ́ra ẹ dúró gangan ní ìgbàgbọ́ ẹ ṣe bí ọkùnrin ẹ jẹ́ alágbára ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín ǹjẹ́ mo bẹ̀ yín ará ẹ sáà mọ ilé Stífánà pé àwọn ni àkọ́so Akáyà àti pé wọ́n sì ti fi ara wọn fún iṣẹ́ ìránṣẹ́ àwọn ènìyàn mímọ́ kí ẹ̀yin kí ó tẹríba fún irú àwọn báwọn nì àti fún olúkúlùkù olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wa tí ó sì ń ṣe làálàá mo yọ̀ fún wíwá sífánà àti fọ́túnátù àti ákáíkù nítorí èyí tí ó kù nípa tiyín wọ́n ti fi kún un nítorí tí wọ́n tu ẹ̀mí mi lára àti tiyín nítorí náà ẹ máa gba irú àwọn tí ó rí bẹ́ẹ̀ àwọn ìjọ ní Éṣíà kí yín Ákúílà àti Prískílà kí yín púpọ̀ nínú Olúwa pẹ̀lú ìjọ tí ó wà ní ilé wọn gbogbo àwọn arákùnrin kí yín ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín ìkíni ti èmi Paul láti ọwọ́ èmi tìkára mi wá bí ẹnikẹ́ni kò bá fẹ́ Jésù Kristi Olúwa ẹ jẹ́ kí ó di anatema maranatha oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa kí ó pẹ̀lú yín ìfẹ́ mi wà pẹ̀lú gbogbo yín nínú Kristi Jésù àmín. Ah,